wọ́n tó bá di lọ́jọ́ náà àwọn ìṣẹ̀lẹ̀ kan mọ̀ ṣẹlẹ̀ sáwọn ẹ̀dá kọ̀ọ̀kan lọ́dún dàgbéyà àkọ́kọ́ ta bá débi alhawd yóò ní abàtà odò abàtà tọ́lọ́wọ́n bá fún àlẹ́wà Muhammad sallallahu alaihi wasallam odò yìí gbogbo ẹni bá tẹ̀lé tọ́lọ́ tàbí lọ́dún ìlàjẹ́ oòrùn tí ó pa wá níjọ́ àlùkìyámà yóò bí òǹgbẹ jẹ́mi oníkálukú wa gbogbo èyí bá wá pọ̀ láàrin kan okùn kí làá mú okùn kí ni jama kí làá mú ẹni tó bá níjọ́ àlùkìyámà ó do àbàtà nẹ́bì yìí ibẹ̀ lóníkálukú wa ó mọ̀ wá wá ìdáàbí máa mú mi ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ oníkálukú sì máa gbọ́ bẹ́ẹ̀ á máa mú wọ́n ló yìí ó funfun ju yúgọ̀tì lọ ó tún wá dùn lẹ́nu ju oyin lọ anábì ni mà ìṣẹ́ríbá mìíní ẹnikẹ́ni tó bá ilé mu nínú odò àbàdà yìí irú ẹni bí ò tó gbẹ̀gbẹ̀ mọ́ láyé àmọ́ tó bá di lọ́jọ́ náà wọ́n níbi táwọn èèyàn bá ti ń ju omi láti mú un àwọn ẹlòmíì náà wọ́n wà máa ju báwọn náà fẹ́ mú bẹ́ẹ̀ nígbà wọn bá ń bọ̀ wá síbi odò àbàtà yìí àwọn màláìkò bá tó ogbé ee ìwọ padà padà ọlọ́pàá sì ní àmì ẹni wọ́n lè padà wọn ọlọ́run àdánwò tí ó kàn wá táàfi bọ́ sínú ipò ẹni tí wọ́n lè padà kó mẹ́ẹ̀ ọlọ́dàkùn mọ́jú mọ́jú bá wa subhanallah aláàbẹ̀bí ó máa pariwo pé ah ummati وفي رواية أصحابي وفي رواية أصحابي ìtumọ̀ rẹ̀ ni pé àá àwọn ẹni jẹ́ tún lé padà yìí àwọn èèyàn tèmi rẹ̀ àwọn mùsùlùmí ni wọ́n àlúmọ̀ mi ni wọ́n ẹgbẹ́ lè àwọn padà ọlọ́pàá láìkó jẹ́ máa fún àdínábì lè fi pèlú àdínábì ìnákàlà tẹ́sì rí máa àhàdá tó bàá ìgbà tí wọ́n bẹ láyé ó láwọn àṣẹ́gbọ́ pa wọ́n ó láwọn tọ́ ní kan máa ṣe wọ́n ti gbé sí ẹ̀ kalẹ̀ ìgbọ́ lọ́tọ́ ìwọ mọ nǹkan míì tí wọ́n dálẹ̀ lẹ́yìn rẹ̀ ó mọ nǹkan míì láti kí ni kan dálẹ̀ lẹ́yìn rẹ̀ ọlọ́mọdé ni àti wọ́n dá mi lẹ́wọ̀n torí wọn burú ìyapa súnà lẹ́bi nu consequence rẹ̀ nìyẹn tẹ́rọmọ nìyàn kò sọ́gbọ́n ọba ti ní ọ̀ọ́sẹ̀ tà lẹ́bi gbàgbé ẹ̀ ọ̀ọ́sẹ̀ tẹ̀lùmíì tó ọ̀bá ti lè fi ṣe tàbí ọ́ṣe kínú ọ́ṣe tẹ́lòmí ọ́ṣe ti ṣètánì ṣètánì ní wá lè wá ìfọ́ọ̀mù èèyàn ó lè wá ìfọ́ọ̀mù àfá ó lè wá ìfọ́ọ̀mù imam ó lè wá ìfọ́ọ̀mù onímímọ̀ tí ẹ pé anábí ó máa sọ̀rọ̀ kalẹ̀ báyìí ó máa gbọ́gbọ́lá ìnábì sọ báyìí ó máa tẹ̀ tó mọ́ sọ pé but àwọn mùdírù wa sọ pé báyìí àwọn khalifa wa sọ pé báyìí àwọn sheikh wa sọ pé báyìí àwọn dòktóòrù wá sọ pé a ti kọ́rọ̀ ànábì tó yẹjú fún ọ àwọn míṣọ́nà wa àkàràmọ́sọ́wọ́lọ́ àwọn míṣọ́nà wa náà àwọn náà tún sọ pé báyìí ẹ̀dàkùn ta sínú jẹ́ míṣọ́nà mọ́ níwájú àlẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam àwọn àmírù wa àwọn náà tún sọ pé báyìí àwọn ẹ̀dá sí wa àwọn náà tún sọ pé báyìí nígbà ọlọ́mọdé àbáwọn ti wíwó owó àmọ́ consequence ìtakò ànábì rò nítorí wọ́n bá ti gbé tà ànábì ilẹ̀ aláyọ̀ sí ìjọ mi ẹ̀gbọ́n kan táwọn àlùfáà rẹ̀ then ẹmọ lọ́wọ́ bí táwọn ìyàwó bá ti gbé bídá kan lẹ̀ ẹni bídá kan bá gbé lẹ̀ ah kí ní ìbídá ni o wallahi ìdẹ́bá wọnú tíra yẹn padà dáadáa bídá kan ṣe o in tó jẹ́ súnà bá tán súnà rẹ̀ ó ṣe kí ni ó wà fashion tó jẹ́ súnà wà àmọ́ wọ́n gbé ìhun lẹ̀ ní kí ló kù tí wọ́n máa ṣe aláìjíjà ni wọ́n máa ṣe ẹwà àwọn oní láàzì ní nìsín gbogbo àwọn sọ̀ níkà wọ́n ní láàzì ní láàárọ̀ wọ́n sì wá ní wírìdì ní ìrọ̀lẹ́ ẹmọ Friday tẹ́lẹ̀ gbogbo náà láàlẹ̀ yípadà gbogbo àyè tí súnà kọ̀ọ̀kan láàṣì mi tààrọ̀ ọ̀hún àwọn náà ìrántí ọlọ́run náà làwọn ṣe o wọ́n wá sọ fún wọn pé iṣẹ́ yìí fi ń ṣe ilé yìí ànábì ti ní tó rẹkọmẹ́ndì tó ní a mọ́ ké láàárọ̀ láàárọ̀ láàárọ̀ láàárọ̀ eléyìí ni ẹ máa ṣe kí ni ni ẹ máa ké ó rẹkọmẹ́ndì ẹ̀ fún wa amẹ́sọ fún tọ̀ níkà pé má ṣe láàzù mi má má ṣe yóò dìjà bí òní dìjà ó kò ní yóò di ń dìjà yóò máa dìjà ń dìjà èè ní fi ilẹ̀ ọmọ títí bàbá ti ní bàbá mi kọ́ a ní fi tí àwọn aṣéwù ní gbélẹ̀ yájọ mọ́ sí yí tí àjẹ́bì mú wá ṣe yẹ kó dìjà ní ẹmà láti ní ìdá yóò ṣe ní tó bá dalẹ́ yóò di wírìdì láàrin mọ́ alákòókò iná lànàbí pé náà ìjọjúmọ̀ àwọn akùbùrá ẹ̀yàmọ̀ wà kùbùrá àìsẹ́wẹ̀ bídì tí láwà nìdí bí ìdí ṣe gbogbo àwọn tó fíò tó àṣewìdì ẹ̀yìn náà kọjá àti gbọ́lọ́tọ̀ ọlọ́ọ̀kú ogun ayọ́ ọlọ́mọdá wọn padà bẹ̀ mọ́ bọ́ọ̀dì mọ́gírì wọ́n wá bẹ̀rẹ̀ wídì bí àbí àbáṣe èyí wọ́n wá tún ní àwọn ẹ̀ṣà fún wọ́kọ́ tí aṣọ funfun lẹ́ẹ̀ wọ́n bá tí aṣọ fòfó lẹ̀ tán àwà bẹ̀rẹ̀ ariwo láàrínláà ìlàlá ọgọ́rùn-ún àmì láàrínláà ìlàlá ìlàlá ìlàlá ìlàlá ìlàlá ìlàlá ìlàlá ìlàlá ebo la ń lọ jọmọ́ oníke ariwo tó wulẹ̀ ń pa yìí anabi ní ètò rẹ̀kọ́mẹ́ntì fún wa àzùkárò mọ̀tà anabi ò wá wulẹ̀ bèrè fún ká máa tẹ́ aṣọ funfun anabi ò fún wa ní a máa hó kó ní kálukú wa kájú bá mi ṣe ìwà tẹ́wárí ikú wa burú nù àwọn àdáda àdìmọ́ ìyá pasúlà anabi ni tọ́ọ̀ bá ọba ilé ti gbé

wa nasrahu wa nurahu wa barakata subhanallah subhanallah wa huda ọlọ́run ṣe fún mi ìmọ́lẹ̀ tèmi jó jẹ́ tèmi agbáríkà tèmi jó jẹ́ tèmi ìmọ̀nà lèmi jó ẹwà àwọn àdúrà ìlà ìfúnra rẹ láàárọ̀ láàárọ̀ bí a torí

gbogbo orí tí ń tèmi mọ́ṣẹ́ àṣẹ́gun mi o ìrànlọ́wọ́ rẹ ti ń bẹ sáré mi yóò jẹ́ tèmi o àlùbáríkà rẹ tèmi yóò jẹ́ tèmi o ìṣípayá rẹ yóò jẹ́ tèmi o oore rẹ yóò jẹ́ tèmi o ìmọ́lẹ̀ rẹ yóò jẹ́ tèmi o ọsọ bẹ́ẹ̀ lẹ́nu kọ́túndọ̀la yóò jẹ́ tèmi o kọ́túndọ̀túnla yóò jẹ́ tèmi o àà kọ́ wí lóṣù kan kódà ti ọlọ́wọ́ ìwọ tó kọ̀ fún ká mọ́ pàrọ̀ orí ti jẹ́ tèmi. máa ń dá nǹkan àwọn tó ríkà wá gbé ìrìn wa lọ́wọ́ tí a bá ti gbé súnà lẹ́ nǹkan kí nǹkan dáàmọ̀ sí wọn anábì ní jọ jímọ̀ àkókò kan bẹ́ẹ̀ bẹ́yàn bá ilé ṣàdúà ẹni tádùà rẹ̀ bá ṣe dédé àkókò náà àdúà rẹ̀ gbà torí àkókò tọ́lọ́wọ́ ọkọ̀ ò ní dáhùn àkókò ò ní dá àdúà padà ni àwọn àlùfáà wà wò lọ pé ìgbà wo àwọn tó pọ̀ ní lẹ́yìn àṣírí sí mọ́gírìbì tó wọlé ó ní àkókò náà wá ẹ̀dàkùn tí ó yẹ ká mọ̀ ṣe gbogbo wa níwà àkókò ká mọ̀ ṣàdúrà ní ìgbà wọn làwọn ilé ìṣúná ìgbé ìtọ́gbè ní kòbùrá ariwo yìí náà ni ariwo ní àsìkò tó yẹ ká mọ̀ fi ṣàdúrà fúnra wa a máa pa ariwo tí ò ní ládàá lọ́dọ̀ kó sáàmì ẹnì kọ̀ọ̀kan wa o nínú aburú ayé apasúnà lẹ́gbọ̀n Muhammadu wàláhì làbí ọ̀gbẹ́ta lẹ́bí ilẹ̀ ọ̀wá ní wà lásán ọ padà mọ́ wá rán mi alábìnrin ẹmọ ṣàṣàlátù fún mi níjọ júmọ́ àjúmọ́ èyí tó dá jùlọ àṣàlátù ní iṣẹ́ bá ṣe fún mi níjọ júmọ́ àjúmọ́ kódà gbogbo ẹni tó bá fi lè tàdúrà fún mi níjọ júmọ́ tó ṣàṣàlátù ẹyọ ọ̀sán fún mi ọlọ́run ó dá mẹ́wàá padà fún ọ níjọ náà arábìtú ní àsàlátù ìjọjú ẹ̀dàpọ̀ ẹ̀mọ̀ ṣe kó pọ̀ torí pé ìjọ náà àsàlátù yóò mọ̀ dọ́dọ̀ ọ̀tẹ̀ yóò mọ̀ dọ́dọ̀ mi ṣòṣe ìjọ ìlànà rí rẹkọmẹ́ndì ẹ̀bà ìjọ ìlànà rẹkọmẹ́ndì ìjọ ìlò rẹkọmẹ́ndì nígbà àwọn èèyàn gbé súnà rẹ̀ kalẹ̀ nísìnyí ọdún ọ̀nà sàsàlátù àsàlátù sunday sunday sàsàlátù ló kù sunday mọ́ ẹ̀wọ̀ sunday bẹ́ẹ̀ wọ́n ti wá sọ́dọ̀ àsìkò ojú kálukú wa múra àwọn obìnrin wó pọn fúnra wó pọn yáà ìtìlẹ̀ látàlátì náà ni ọlọ́run kó sáànù wa kó sáànù ìkọ̀ọ̀kan wa níbo la ń lọ bóla tí ń bọ̀ ní pé ayé làwọn yìí o kí aláwọ̀ ìjọba ayé làwọn yìí torí pé gbogbo ọjọ́ tí èèyàn bá ilé tí rẹ̀spẹ́tì súnà lẹ́gbàá Muhammad sallallahu alaihi wasallam fúnlẹ̀ ní kọ̀kànbalẹ̀ afáwa Abdulrahman ibn Harmala ó sọ̀rọ̀ kan ọlọ́kùnrin kan jọ kan ló wá sọ́dọ̀ Sa'id ibn Musayyab ọlọ́mọta bá yọ lọ ọkùnrin wá dágbére gbẹ̀rẹ̀ Sa'id ibn Musayyab lílọ nílọ yóò yìí tí mo ń lọ yìí mo fẹ́ lọ rí lọ hajj ní àwọn kan ní ọmọlá ní dágbére àwọn kan ní aláàbìláàbìlú mọ́rù wá sọ fún àṣáìlú ah, sẹ́gbù wá sọ fún yí pé ah, ọba sì mọ́ lọ wọ́n kú oyà ní tàbí kírun èyí ò ní a ah, ti gbó kírun jẹ́ ajẹ́ ní ìlú ọmọ káyẹ̀ nígbà kírun mi lọ́nà àhírọ̀ o ìdítọ̀ sí lè kú òní pé èmi mọ̀rọ̀ kan dà nílẹ̀ ìṣọ̀kalẹ̀ kó tó lọ Ànábì ní láyé kùrùjò bá àjà nílá ìlẹ́nà masjidi illa munafiq anábì ní bá bá ilé ti pè wọn nínú mọ́sálásí tó ti pẹ̀rù tásìkò òun kan tó tó wá bẹ́ẹ̀ nìkan nínú mọ́sálásí anábì lẹ́nìkan kò ní jáde mọ́ nínú mọ́sálásí bẹ́ẹ̀ àfẹ́níbá jẹ́ mùnábìkì ó rà náàbí ní ẹni abẹni tó ti pé bùkátà kan ló gbé e jáde tó sì fẹ́ padà wá sínú mọ́sálásí bí wá àgbàlá rẹ̀ tí a fẹ́ lórí tún mi ṣe ó fẹ́ lórí tí ìgbọ̀nsẹ̀ wọ́n sáré pè pé ẹwà gba kílé ìta mọ́sálásí tó láàrin ẹ̀ pé bóun bá ilé ti bọ́ta báyìí kó ń kàn dọ́pọ̀ ẹ̀ kó padà wá sínú Adé àbáwọn ní ìsìn ọlọ́run lọ múra ọ̀rọ̀ àjíbọ̀ wọ́n ti pèrò bọ́ nínú mọ́sálásí wọ́n jáde. Ọlọ́kùnrin ní ní kí ni ogbó jẹ́ ẹ̀sọ́ ẹ̀sọ́ dákú ara ní ohun èmi ó jáde èyí sí bá tẹ̀ ìrọ̀rùn wọ́n ni fàífù sẹ́wà ní á sọ mọ̀ pé anábì lọ tàláyà yìí anábì ní ọmọ kú ònà mọ́sálásì wọ́n ní wọ́n lọ ọlọ́kùnrin ní èmi ó lọ náà ni àwọn kan ló kan báyìí lọ́wọ́ wa máa fi ń sàpẹẹrẹ kó kọ́ wa lẹ́kọ̀ọ́ ó lè má máa wáyé bẹ́ẹ̀ gbogbo ògbà gbogbo ẹni bá ti bẹ́ẹ̀

nígbà tí máa Ahmad ibn Hanbal rahimahullah wọ́n ti gbèsè àwọn ọ̀rọ̀ náà. anábì ni ẹ má máa gbẹ́kẹ̀lé ìgbésẹ́nu kẹ́ máa fi mú mi lẹ́ẹ̀kan náà báyìí tí ìwọ náà lọ́mọ sí jọ́ọ̀gì lọ́gbè lódìdí bẹ́ẹ̀ ní ẹ má gbé bẹ́ẹ̀ ẹ kọ́kọ́ bù ú sínú kékeré kan ni. ọ̀rọ̀ náà sọ fún pé má gbẹ́kẹ̀lé ìgbè má gbèsẹ́nu báyìí kì ṣe irú àwọn kí ni ànábì ló wíwẹ́ ànábì ló sọ kí ni ẹgbára ìdà sọ́run ẹ̀sìn àfáwọn kèrè ìgbéjọ́ náà fi gbára ìgbé ìgbé ẹ̀mí rínú ẹ̀ àṣẹ́bá ti ń ké fún àṣẹ́ká ló bá gbọ́njọ́ náà ni àṣẹ́ ewu kan bẹ tí ò bá mórí mọ́ bẹ́ẹ̀ wọ́n ní àìgbọ́ rẹ̀ tí ò gbọ́ yìí ìyá kọ́ máa mọ́ mínú kèrègbè ó mú lóòótọ́ lẹ́ẹ̀kan náà àṣọ́mọ ejò ti ń bẹ nínú àkèrègbè bó ti mú mú mi náà nù lọ́dàpọ̀ ọjà sórí mi فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم ìyẹn ló fọ́lá àwọn sàábí àtẹ́gbùwà Muhammad sọ̀rọ̀ àwọn ewu tí mẹ́mẹ́ bí àwọn bá ti ń ya pàtúnà nẹ́bí fìtínà lè bá ṣẹ́sìrọ́ gba fìtínà lẹ́wọ́n ní pé wallahi ìyẹn ní padà láwùjọ ti wá nìtò ẹ̀rí ọtún bá ti sáàlì wọ́n ti polówó nǹkan míyàtọ̀ sí ìsìláàmù lórúkọ abẹ́takò súnà abẹ́takò súnà nísìn wọ́n tún wá ń rẹkọmẹ́ndì àwọn babaláwo gan ju alùkùránì lọ nísìn nítorí pé aláàtà ní gba súnà tẹ́ mú wa aláà ní gba àwọn asáàrù tẹ́ ní agbára lé ẹ̀yìn ẹ̀wọ́ nígbàtẹ́ kí wọ́n rí súnà pé kùrùsí yóò ànábì ròyìn rẹ̀ kùrùsí yóò ànábì kégbe rẹ̀ kùrùsí yóò ànábì sọ̀rọ̀ rẹ̀ ibi irọ́ ẹ̀yàlù súnà lẹ́mú wá ànígbọ́sí lẹ́nu ànígbàsí lẹ́nu ànígbọ́sí lẹ́nu lẹ́nu ẹ̀wọ́n tó padà rẹ̀ kọ́mẹ́ntì wọ́n ní fúrù sí yóò agbára yóò ká nǹkan àmọ́ wọ́n lè rán kọ́mẹ́ntì kẹ́lẹ́ òní tí gbẹ́rẹ́ lọ́dọ̀ bàbá ṣègùn ẹ dákun tó bá ní kùrùsí yóò tí ò jẹ́ kọ́ fẹ́ gbà ní pé ọkàn rẹ̀ ò balẹ̀ lé lórí because ah jẹ́mú ò sí ìgbọ́mi o ẹ kan débì ó wá ń fi oúnjẹ ó wá ń fi oúnjẹ pé àà ah, ìnà yìí lóúnjẹ ó wá ń pọ̀bọ̀ ìgbà kiri kan ìgbà kiri kan ẹkùn gbà tó wá ń èmi wá ń ké Allahu la ilaha illa huwa èèyàn fi ó dé pọ̀pọ̀ ìwọ́n sọ ọkàrùn-ún àánú ìṣèlú ìwọ́n náà wá bẹ̀rẹ̀ jẹ́ padà ẹ̀yìn ìyá mi ò ẹ̀yìn àmì kiri kan àkíní ogbó àbáyìn àwa náà amúra ní ọwá bẹ̀rẹ̀ ẹ̀yìn kiri kan wọ́n náà wá ń pè má pè mọ́ ọ̀rí tó náà ń pè ní kìrùsí ìwọ irú tí ń pè ní kí ni lèmi lọ àkùrùsí yóò sú ọ̀dẹ́ mi níwà bí ọ pé àwọn ìyá àti ẹ̀ tó ń pè ọ́ kí ló mú ọ sú ọ̀ fún ọ pé tọ́ bá ti ń pè gèdè tí wọ́n pè ó ń dèrè ò rọ̀ kí ló mú sú fún ọ jama ta ma tó tó sú ọ̀gbọ̀n ni o ni pé ìgbàgbọ́ rẹ o ti gbé e síbi nǹkan yẹn ìgbàgbọ́ rẹ o ti dàìbàtì ẹ̀kú olórí kùrùsí torí pé tóhun náà ń kà tó gbèjèlè èyí tí wọ́n náà ń pè kò sú rọ́jì lọ ti fi ọlọ́kàn balẹ̀ ọkàn wa balẹ̀ lórí ẹ̀ kìí ṣe pé wọ́n ti fóndé nẹ́rí wọ́n náà wà ó dàbọ́ fi nẹ́ẹ̀rí wọ́nàkọ̀wọ́ ní pé a ah, tó fi lè ṣẹlẹ̀ fún lápátá yóò ṣẹlẹ̀ sẹ́mi náà bẹ́ẹ̀ lèmi náà sẹ́mi náà wà ló kùrù sí yù èmi jẹ́ kí sí yù sú ọ̀bẹ́ mi ló jẹ́ kémi náà ò ní mọ̀ gbé ara lè mi àmọ́ṣẹ́ ríjẹ́ bá ti ń tako súnà gbogbo agbára tí ń bẹnú Al-Qur'an kò ní jọ inú bímọ́ ẹ̀wọ́n ló kù tí ó máa jọjú agbára lé ayé nìkan ni wọn ọlọ́kùnrin kó ọlọ́ta kò fún mẹ́sẹ̀ wá dúró níbo là ń lọ bó là ń pọ̀ ní pé ẹ dákun ẹ má jẹ́ àpò mo ti sún nà mọ́ o nítorí àsìkò ẹ̀jẹ̀ tó lọ síbi tọ́rọ̀ tó kàn. sẹ́ríbà àti wá gbọ́dọ̀ gbógun ti súnà dákun àwọn tí wọ́n bá ń ṣe súnà náà má gbógun ti wọ́n torí tó ti ń gbógun ti wọ́n àwọn lọ́ọ́rò pọ̀ ń bájà ọ ní padà mọ̀gbà tó mọ̀ bá súnnájà ìwọ náà ma wo nísìn ọ̀rẹ́yàn tó lo jìlbáàb ó lo jìlbáàb ó lo nìkọ́ ó múra bọ́lọ́wọ́n bá ti ní àmúra ó wá ṣe kí ní kan ó kù díẹ̀ káàtó àbí òkè ẹ̀ tí ọ lọ́pọ̀lọpọ̀ gbàgbọ́n wọ̀nyí tẹ̀ wọ́n ọkàn dé ni àbẹ́rí ó di àdá ogbò ẹ̀borí tó wò kí mú ẹni gbogbo ẹ̀ náà nìyẹn pàtàkì kí n tó dàborí náà ní adákùn kí ló kan kí ní tó dàborí àti tó ṣẹlẹ̀ ó rí pé èèyàn lọ́dẹ́ gbógun ti àmọ́ kí lọ padà àwọn àtàkì báyìí nìkì ọ padà sí àtàkì sórí àmọ́ tó lè láwọn bí irú nǹkan bẹ́ẹ̀ ni pé ẹni tí bá ti ń ṣe súnà mọ́tòkò ṣe ètò pẹ̀lú títà bá dà àti ẹ̀pọ̀ ẹni tó bá dà lọ́pọ̀ ní ẹrù lẹ́jọ́ ó bú mi ó bú ọ padà ó bú ya mi ó bú yẹ ẹ padà àmìyàn bú ọ ìwọ́n wá ní ẹ̀rí nùgbọ́n ẹ̀ bí ìtẹ́wúrẹ́ ẹ̀dá kùn dáńdé abirùn gbọ́lẹ̀ àlẹ́bìnrin ohun wọ́n fi súnà bú o ó ṣe ṣòkòtò sọ́bẹ́sọ́bẹ́ bí kíníkan kíníkan kí lọ bú jọmọ́ súnà lọ bú o má fi súnà búyàn má báyàn jà pẹ̀lú súnà torí báwọn kan dánwẹ̀wò lánàá wọ́n dánwò wọ́n ti dandan annabi àtàwọn sọ̀hábà radiyallahu anhum wọ́n lọ náà nínú àwọn kan náà mọ̀nà bìí wá kóra wọn jọ ọ̀rọ̀ ni máa rà àìná mítìlá ọ̀rọ̀ ìnà ha àwọn ilé ìdán pẹ̀lú láàbá oníkùnrin onímọ̀ láàrin wáyé àwọn ọmọ mẹ́rin mú wọn rí ìlú wọn bí jẹ́ àwọ̀ ọ̀bàbò tó rẹ̀ tí ó pé wọ́n fẹ́ràn jẹ wọ́n sì ya ojú tó bá kúká pàdé àwọn ọ̀tá wọ́n sì ṣe kéré kan a bá ń fi gbogbo tẹ́mọ̀ pọ̀ lóhun a

ẹ má wulẹ̀ lẹ́ẹ̀ ń má láyé ẹ lẹ́jọ́ kan wá o kọ́díkà bá tó ń gba àdàbí ìlà rẹ̀ ẹ ti ya kìfèrí lẹ́yìn tẹ̀ nípa bọ́ ẹ ti ya kìfèrí lẹ́yìn tẹ̀ nípa nù lára kọ́síkwẹ́ǹsì àǹtakóso náà lẹ́nu àwọn ọmọ àbá àǹtakó àwọn tó ń ṣe ẹni bá ṣe súnà ní kò lè ṣàṣìṣe o àmọ́tọ́ bá bá ní nǹkan pọ̀ lórí àṣìṣe rẹ̀ orí àṣìṣe yẹn nìkan náà lọ jẹ́ kí ntẹ́ ìbá jáde lójú ma má ba débi dínú ibi súnmọ́ o ẹ wá wò láyé lónìí ló kọ abẹ́ takọ àwọn ahlu sunna ẹ mọyé táwọn èèyàn wá ti ń takò lẹ́nu Allah ọjọ́ ti lọ ok ń ṣe bí méjì insha Allah ló kọ abẹ́ takọ àwọn ahlu sunna ẹ wo bí àwọn èèyàn ti bára wọn dé láyé lónìí ẹ̀sìn ọlọ́run ó nǹkan yẹ̀yẹ́ súnà nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ó ti di nǹkan yẹ̀yẹ́ ẹ̀wù torí káwọn èèyàn lè sọ alù súnà ló kọ bú wọ́n ti wá mọ̀ọ́mọ̀ lọ sí kíní kan níṣù àwọn mọ̀ọ́mọ̀ lọ rí bí ẹ̀há wọ̀ ẹ̀há ó wà gbé wọ̀ ó wà lọ sí club house ó wà máa play olórin ó máa jó mẹ́ ó máa fídíò wọn pé ẹ̀wọ́ àwọn ẹlẹ́ha náà àtàwọn náà àwọn kan mọ̀ mọ̀ deliberately ní ojú ẹgbẹ́ wọn èsì ẹni tí ń lo ní kọ́ọ̀bù rárá o pé àmọ́sẹ́ aláàtà bá kí ní ìlú kọjẹ́ àwọn kan sì ń bẹ lóòótọ́ sí kí ní ìdánwò ní òye wọn níbi wà láàmà fà mí kó ń dòrò kan tó wà tó tẹnì kan tó ń jó níbi ọdún márùn-ún àbí èlò sẹ́yìn lójú agbo tí akàn bínú wà nìna lójú agbo jọ náà tó sàǹgbàrò báyìí sàbá àrántí ni àrántí gbogbo orú àwọn yìí nìkì ó kàn bá jáde bábà lọ́wọ́ ara rẹ̀ ni ó júwe ilé èèyàn tí ilé èèyàn tó jẹ́ inú ẹ̀ wá pọ̀ bẹ́ẹ̀ ẹ wo orí yìí tó tún ṣẹlẹ̀ náà ní kò pẹ́ kò pẹ́ ju ọ̀sẹ̀ mẹ́ta ẹnìkan sì kó àwọn ẹlẹ́hàá ó sì kó wọn jọ nígbà òkú wọn jọ wá ní ebi ebi ní pa wọn ebi ẹnìkan ebi wá ń pa wọn kọ́ wá ní ma wá wọn náà wá pariwo àwa ẹlẹ́hàá ẹ àwa ẹlẹ́hàá ebi pa wá o àwọn ọkọ̀ àwọn ọmọ afáwọn ló jẹ́ òun àwọn ọkọ̀ àwọn wá fi àjà wọn òun àá tè kẹ́rìrò ẹni tó ṣe bẹ́ẹ̀ òun náà mọ̀ tí ń ṣe yìí ìjẹ́yà alùsùn náà lẹ́ẹ̀jẹ́ rí bí polówó sàásùsẹ̀ ẹ̀yìn alùsùn náà ẹ̀yìn lẹ́ẹ̀jẹ́ rí bí polówó àtàǹpapò àìyìn ló wà àtàǹpapò èmi ló ṣẹ̀yìn náà pa wọ́n ìlà bí ò bá jẹ́ pé torí ká lè bá lè bring down àwọn alùsùn náà àti ká lè bà lébù tiwọn náà rán ká ní lóòótọ́ bá tiẹ̀ làwọn ẹni oníjẹ́lẹ̀ ká ní ní òótọ́ o ẹlẹ́yà ni wọ́n lóòótọ́ wọn state manager ẹ̀ ah tẹ́bá láwọn èèyàn kọ̀ lẹ́nì yá ń jà wọn láyé lónìí kìí sàwọn ẹlẹ́yà nìfẹ́ lè fi ń pamọ́ àwọn ẹni tí ó lọ ẹ̀há náà ẹbí ń pawọ́ àbẹ́bí ò mọ́ pa wọ́n ní ìsí nàìjíríà gbogbo wá ti ń sọ́mọ́sọ́ kíníkan àtàwọn tá àtàwọn tá ń lọ ẹ̀há àtẹ̀yìn

tó ló ń jẹ wá ń pẹ̀ mẹ́ta ní inú lé yìí àwọn ilé àti làwọn ìyàwó tèmi èyí tí ó lè ha kọ́lọ̀bà kọ́lọ̀n gbá àti gbogbo ẹ̀ náà ní rọrùn ó gbá ìyàwó kálukú wa lọ́wọ́ mọ́ta àti rọrùn kan da ìyá bojú so ibo là ni pé àwọn èèyàn ń kọ̀m̀plẹ̀n láyé lè ní goríta àwọn tó kí ni bá jú ẹ̀bùn níyà yìí ẹja lọ bá ìṣúwẹ̀bù níṣù bàbá kú ọmọ ẹ̀ ká lọ tó mọ́ta àwọn obìnrin tán máa ń ta wòsíwòsí ní bá ìṣúwẹ̀ ní orí bíríìjì tó mọ́ta tán máa ń ta àwọn gíga máa ń dalẹ̀ olóko tán máa ń pè àwọn àti ẹ̀tán máa ń dalẹ̀ ohun olóko tán máa ń pè ta gbàǹjó títì obìnrin ló pọ̀ ló ń gbàǹjó ní àbọ́kùnrin ẹ̀ dáhùn náà obìnrin nọmbà wán àwọn obìnrin sápọ̀ ní wọ́n gbàǹjo tó ń ta gbàǹjo lórí bíríjì dúmọ́ta ẹ̀rìn látorí bíríjì dúmọ́ta tẹ́ẹ̀dì díẹ̀ yẹn yọ ẹbí wá tọ́ọ̀mù padà lẹ́yìn ẹ̀yọ̀ kẹsùn mọ́ padà lọ padà lọ́dọ̀ bíríjì ẹ bá wọn ní gbàǹjo lọ́tún ní kíní ló ti obìnrin ló pọ̀ jù bẹ́ẹ̀ àwọn obìnrin tó pọ̀ jù yìí ẹlẹ́hà ló pọ̀ láàrin wọn ni àbáwọn tí wọ́n lò ẹ̀há ẹ̀ dáhùn jẹ̀wọ́n ẹ mọ̀jà àtàkùnṣe ara wọn àwọn tí wọ́n lò ẹ̀há number one ẹ̀tún sójú wọ́ta àwọn obìnrin tó ń gba àárù nínú ọ̀rùn burúkú ẹrù tó wúwo jù bẹ́ẹ̀ lọ ọ̀nà n'inu ń gbé nínú àwọn alábàárù tó ń gba àárù ní dùmọ́ta lẹ́bùjẹ́rò tó gbé débi gọ́rọ̀dọ́rù obìnrin ló pọ̀ láàrin wọn ní àbáwọn ọkùnrin ẹ̀ dáhùn mẹ́jọ mọ́ ẹni tí ò bá mọ̀ padà kó mọ́ sọ̀rọ̀ o máa jẹ́ ẹni o lè dìfẹ́ndì rẹ̀ o máa dìsáìbù náà bí mọ́ ń gbà àrùn bí ayọ́ báyìí ni pẹ̀lẹ̀ṣẹ̀ báyìí ayọ́ bí agbọ́ àrùn nírin báyìí tí ó fẹ̀ báyìí o náà bí mọ́ ń gbà àrùn àbó kọ́dọ̀ mọ́ okùn agúnwà ń bẹ́ tẹ́rù ní bá gatẹ́ wọ́n fún wá fi okùn so àwọn obìnrin pọ̀ tó ń gbé mo lè jẹ́rí ẹ̀ bẹ́ẹ̀ mo rí bẹ́ẹ̀ àwọn anínàdùn agbégúnmọ́ta àti ìṣàmín àwọn ilé kí ó dúnmọ́ta lò dúnmọ́ta dáadáa ó tó ní bá wá lọ gbogbo mọ́lẹ̀ ní ìfọ́ àti wá àti báwọn mọ́lẹ̀ wọn gbá tàwí àmì àti wọ́n ní sáà lọ múlẹ̀ bí ẹ gbọ́dọ̀ wọ́n ti bá tàwí ìjẹ́ ìlú mọ́lẹ̀ àmọ́ ìjáde láti lọ ìjọ yìí pé arọ wà ní kò sí jíjẹ́ ìlú mọ́lẹ̀ ní àmọ́ báyìí obìnrin gé ibo là ń lọ ni pé bá ti ń pariwo tó yìí mo àwọn àwọn tí ń gbogbo tán gbà á rù yìí obìnrin wàwàláhì lẹ́rìí ìlàhà ìlàhù láwọn àkókò tí mo sọ yìí èyí bá ẹlẹ́hà kan pàdé nínú àwọn tó ń gbà rù yìí èmi ò sí o èmi sọ ti nínú o ó lọ sí tó bá padà wà tí wọ́n bá lè sọ pé a èmi rí ẹni tí ń gbà rù ẹlẹ́hà ní dùmọ́ta a máa ka ẹlẹ́hà yẹn láàárín àwọn èèyàn tó ṣe kí ni tọ́pọ̀ ni àwọn tó ṣì rálẹ̀ pọ̀ nù wọn ẹ̀dàkùn èlò náà fún wọn lórí àrùn òyà 150 200 naira 250 naira kálábàárù tó lè chájì 1000 naira ah yóò nílùú ẹrù tó fẹ́ gbé yóò dẹ̀ nílùú bí tí ń gbé lọ bóyá ó fẹ́ gbé láti ẹ̀yìn ẹ̀yọ̀ ó wá fẹ́ gbé lọ sí ìdó bóyá yóò lóbi chájì 1000 naira ẹjọ́ alábàárù tó charge two hundred naira èló ni ó fi two hundred jẹ èló lẹ́wà lè rò pé wù rẹ̀ lè pa lójúmọ́ tọ́ ẹ dákun bọ́ bá di pé ó wá gbàrú ọ̀hún tó dalẹ̀ ẹ̀dá bóò lẹ́kùn pé yóò ti kù bóò ni ó ti rí nígbà tí ó bá fi lọ́dún márùn-ún díẹ̀ bóò ni ó ti rí lẹ́dàá tóbìnrin tí ó wúyàn mọ́ ni kí lágbọ̀gbẹ̀ tí ọlọ́run bá ìwọ̀n kan wá pẹ́ra ẹ lámírò mìíràn ọwá gbérú ilé ìta gbangba àkánilò ah, tó lọ jẹ́ àmírùl mùmínà mọ́ ti wá ó yẹ kó jú kọ́kọ́ sì wọ́ pé táwọn ẹni tó jẹ́ àmíràtùl mùmínà ti lè lórí ah, táwọn tó jẹ́ umu lé lórí náà lọ fún wá gbé ta pé àwọn ọmọ mi lẹ́yìn mi tí mo jẹ́ umu fún wọn èrí wọn kọ̀dúrò ó túnmọ̀ sí pé ọ ní nǹkan mi ìtọ́fẹ́ àṣìlù lẹ́yìn rẹ̀ torí pé ọfẹ́ àtàkì sún náà ọmọ pọ̀ ti gbójú ìsìláàmù sí yẹ̀yẹ́ ntí gbogbo condition tí gbogbo èèyàn wà ọwá pẹ́ǹtì ẹ̀ bí páwọn ẹlẹ́ra nìkan náà bára wọn mẹ́ gbogbo èèyàn ló bára wọn condition bẹ́ẹ̀ gbogbo ẹjọ́ tó ń rò pátá gbogbo àwọn obìnrin tó ń tẹ́lá ilé ìtàn bára wọn mẹ́ ẹwádà fún ẹjọ́ ìyá sí àmì tú ọ̀rọ̀ yìí púpọ̀ torí ẹlòmíì fámìlì rẹ̀ náà lè padà wọn wà mí ìkọ́ ẹjọ́ padà sínú fámìlì wa àwọn àǹtí èmi àti àtàwọn ní tàn ṣé báwọn ìyàwó èmi àti yín báwa ti gbé wọn lé táwa gbà lábọ̀lọ́ wa tí wọ́n jẹ wá ṣé bẹ́ẹ̀ làwọn àti tiwa ń gbádùn ní lọ́dọ̀ ọ̀pọ̀ sí wọn. ìkálukálukú wa lè fọwọ́ sọ̀yà bẹ́ẹ̀ pé a ah, ò dá wa lójú pé ọ̀gọ̀rọ̀ wa àǹtí wa gan ní gbé fámìlì tẹ́lá àwọn tó lù ẹ̀ àyẹ̀ mọ́jẹ̀ ìtàn yìí ní táwọn obìnrin ń gbé nínú ilé àwọn ọkọ wọn ó ju táwọn ọkọ ń gbé lọ. táwọn kan wá rí bá wọn ẹkọ́ gbogbo àwọn ọpẹrẹ ẹkọ́ wa jáde ìkáwọ̀ ìyàwó tàwà tó kù náà wá sọ̀rọ̀ ó yẹ kó wọn jáde ìdáwọ̀ ìyàwó tí wá táwà dá ogun wọ́n lẹ̀lẹ́ ìkó àmọ́ tá bá ní agbé ara wọn ẹlẹ́yà àti ń tọkọ ń jẹ wọ́n kéré ló ń táwọn ẹni tí wọ́n lo ẹ̀há tí wọ́n ń ṣiṣẹ́ tọkọ bí jẹ ni tọkọ bí jẹ lọ. ara rẹ̀ ẹ má torí kórìíra àwọn kẹ máa dojú nẹ́bí bolẹ̀ ẹ wá sọ ẹ̀há bíbí pé ẹ̀há fi ìyà jẹ wọn ìyà tí ń jẹ gbogbo

nígbà àmàwọlé àmọ́ nípa àwọn ọkọ̀ ọmọ mọ́ ní bọ́ ti jẹ́ ṣùgbọ́n àwọn ilé àti wá kó jáde iná ẹja báwọn ọkọ̀ wọn ti rí tẹ́rí míì tẹ́ mọ̀ wọnú àwọn àwọn inú kó ṣe pé ọkọ̀ rẹ̀ gan kò yàtọ̀ táwọn ọkọ̀ àwọn ní pé bàbá

gbogbo ẹ̀yin tẹ́ wá ń bẹ níbi ìmọ̀ gbogbo ti súnà súnà yìí abẹ́fẹ́ gbogbo ti àwọn àlù súnà èmi èyí máa ń ní kéèyàn má bàa àlù súnà jà torí oyin pọ̀ tọba ní ìtọ́ ọ̀fẹ́ bá lù súnà jà ní lórí báwọn jà máa kà báwọn jẹ́ kí lápé àmọ́ ìtẹ́ ẹ̀fẹ́ jà ní lórí ní ẹjọ́ jà ní lórí ó yáwó lọ́wọ́ ní ọ̀dá padà bá jà lórí ẹ̀ èsì ọmọ yáwó lọ́ọ̀dá ẹjọ́ ni ọmọ rò àkọ́kọ́ máa lẹ́mọ́ súnà pé ṣe súnà náà súnà kọ́ òun sì wà wù ní in tó ṣe ohun ẹlòmí náà lè ṣe kínú ó lè ṣe bẹ́ẹ̀ alàlùfà alàlùmọ̀ àti àwọn ṣe àpòlùmọ̀tì ẹ wá já wo àwọn ẹlòmí náà lénìí táwọn náà láwọn ti gbogbo àwọn ìṣẹ́jú báyìí àbíkọ̀ tó wọ́n mọ́ àdúgbò tí mo yọ ọ̀dẹ̀ ẹ̀wọ̀ agbádá wa mi ọ́ lágbẹ́ iná mẹ́wọ̀ wa náà ògidẹ́kẹ́ ilẹ̀ gbẹ́lẹ́ ẹ̀rọ ẹ̀wà àjòkó wa yẹ dákùn ìbọ̀dá ń lọ ní pé ẹwà wò lè rí báwọn yẹn ti báwọn tako sunna àti tako alùsùnà èyí àtakò alùsùnà tako alùsùnà ẹwẹ́ bí méjì sọ́ra rẹ̀ dídàkúdà ẹwẹ́ bí méjì sọ́ra rẹ̀ dídàkúdà ìmú tẹ̀lé sí wọn mi kékeré táwọn àtẹ̀lé dáa kúrò mọ́ nìkú ẹni kálukú ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó yá àsìkò dákun ẹja tó bá wọn abẹ́tí wọn bí mọ́lẹ̀ yìí wọ́n káwọn yìí wọ́n ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته حياكم الله بارك الله فيكم السلام ورحمة الله وبركاته àwọn ìjẹ̀ká wa tẹ́lẹ̀ yìí ká sọ̀rọ̀ ọkọ̀ ní lẹ́kṣọ̀ kọ́ńtà. ok ok. àlọ́ fún ọlọ́pàá náà tí ó ṣe ìjókòó náà ní ìrọ̀rùn adúgbò fún ọlọ́run ọba àwọn tí ọlọ́pàá ìjọba kẹrọ̀n kí bá san àwọn olùkọ́ akọ́lọ́pọ̀ àtàwọn ní ẹ̀sán olóore nínú ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n kọ́ wa tó àwọn nǹkan náà ti yé wa nínú àwọn kan tó ṣe pé ó tó bùkún àti wa tẹ́lẹ̀ nínú kàtà ń pè ní kúndà ilé tó dáa jù náà ni pé bí a bá gbọ́ lọ́n kàrá yìí kí á lò kí ọlọ́mọ aláàjì ṣọ́nà fún ẹnì kọ̀ọ̀kan wa a kí àwọn gbogbo àwọn sáàzù wa tí wọ́n wà ní ìgbókò pàtàkà kò sí àsìkò mọ́nyìn bàbá ní káwọn náà bá ṣe àlíǹkì lórí ọ̀rọ̀ àwọn àfà ìbọ́kù sí àsìkò ẹ̀ẹ́dẹ́ pápá jùlọ ni pé kí sábà sí nínú ìfẹ́sí wa nítorí àsìkò máa ń kéré gbà tó jọlọ́kùnrin àti àgbà àwọn pápá tí wọ́n á lè jókòó lẹ́sàn-án. inṣàlá gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ìdánilẹ́kọ̀ọ́ yìí ó máa ń wáyé ní oṣù mẹ́ta mẹ́ta kọ́sálí program ni tó túmọ̀ sí pé nínú Gregorian calendar lè fi àlò wọn wáyé lẹ́ẹ̀dẹ̀rin lọ́dún tí ìkan nínú oṣù 2022 náà ní eléyìí pẹ̀lú ògbó ọlọ́run ó máa ń wáyé ní March ó máa ń wáyé ní June ó máa ń wáyé ní September ó lè máa wáyé ní December ó lè jẹ́ pé ní àwọn àsìkò kan tí Ramadan bá dínà sí bóyá march àbí june a máa ní special program fún ramadan. No. so èyí tí a bá ní tí ramadan bá jìnà sí march àbí jìnà sí june a máa ń ṣe ramadan program lọ́tọ̀ bẹ́ẹ̀ ní last year a rí pé ramadan súnmọ́ edition march yẹn so awulẹ̀ ṣe méjèèjì papọ̀ pẹ̀lẹ́ yọ̀kan àwọn padà sí nínú april tó tọ́ wo ramadan ọdún yìí náà ó súnmọ́ kò jẹ̀bẹ̀ ṣùgbọ́n bí ètò yẹn bá ti máa lọ ìṣáàlá a máa wà gbọ́ so ìka nínú program àtàmà ń ṣe òun náà ní bákẹ́ náà síwájú tó tó di ká ṣe pẹ́sẹ́nà náà ṣàlá àwọn program àbí àwọn ètò àbí program ta ní afẹ́ sáré sàlàyé fún wa tí a mọ̀ àtọ́sọ̀tú alifáàlì àti ìsìlàníyà tí a máa ṣe ní kéṣù ní nígbàlẹ̀ so ìkan nínú ẹ̀rọ náà lélẹ́yìn every three three so inshallah the next program ilé tó máa wáyé ní ìmọ̀ bóyá march ní àbí april ní a máa jẹ́ ká gbọ́ nínú platform wa tí a máa fi send message wa ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì every month third sunday every month tí ó bá ti jẹ́ mọ́ọ̀tì tí a wà ní orí fídì ní bíbà yìí a máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní mọ́ṣáláṣí wa tó wà ní òmùkọ́yà that every third sunday of the month yàtọ̀ fún march june september and december every other month tàbá ti sí bíbà yìí third sunday a máa ń ṣe program níbẹ̀ láàrin áfíríkì mọ́gbé inshallah wọ́n ti abáwà nítòsí káwọn náà ká máa gbìyànjú kí a máa wá. ìyàtọ̀ fún yẹn a máa ń ṣe alcohol ní ọjọ́ sátọ̀dé ní mọ́ṣáláṣí tó wà ní táìté sọ́ọ́tàbà ní àdúgbò táìté lẹ́yìn ilé ìdábà ti fi sókú ìtàn ní àyọ́mọ̀ sọ́ọ̀tì a máa ń ṣe alcohol nílẹ̀. bákan náà ní òkúnlọ́wọ̀ mọ́ọ̀sì tó wà ní òkúnlọ́wọ̀ ní gbogbo ọjọ́ sunday salati kí salati sọ́mọ́ ìtàn àmọ́ ìṣe alcohol náà níbẹ̀ every sunday sọ tábà wà ní agbègbè yẹn náà àwa náà lè wá kí omi tàbí tábà kí omi ta jẹ́ kí òun káwa mọ̀ sí kábí káwa fún alcohol níbẹ̀ lẹ́yìn yàtọ̀ fún yẹn àti kí ibà ṣe ti covid so a ní àwọn program níta máa ń ṣe visitation to hospital àwọn general hospital government hospital then eh, a máa ń lọ sí prison eh, they are grand but ìgbàgbọ́ ìgbẹ̀mí covid rẹ̀ ní ẹni àlùmí ló jẹ́ ká sọ́pù yẹn wọ́n sì sí covid ti lọ iṣẹ́ àlá tí àwọn bókà mẹ́fà ti lọ a máa jẹ́ kí a máa gbọ́ lórí àwọn platform wa na eléyìí o ó tún kà nínú ìpele ni pé foundation yìí gbogbo àtàbátí tó bókà ní ìgbà yìí náà ni a máa ń sọ bá àjọ náà pé à ń ilẹ̀ ní àdúgbò wa ní ìbàyí ní kéjù ìkòsì eléyìí tí a fẹ́ rà láti kọ́ secretariat fún foundation so course secretariat abẹ́ mọ́sí náà ni so ṣùgbọ́n ọlọ́run ti padà sí ètò yẹ kó wáyé nítorí pé ìsìn owó yẹn lẹ̀ so tọ́bá wà tó million 40 million títí mílíọ̀n mọ́tí ń ta plot of land ní agbègbè wa nígbà yìí so a ń bẹ àwọn sáàzù náà kí wọ́n rántí wa nínú ìjọ àwọn kí aláàkí ó ṣe ní ìrọ̀rùn so a fẹ́ so adé ń béèrè so ẹni tí ọlọ́run bá ní kí ó lè ṣe é àbí àmàwọn tó lè ṣe é kí a ràn wá lọ́wọ́ lórí àlámọ̀rí yẹn kí ọlọ́run bá láàkí ó ṣe ní ìrọ̀rùn náà àẹjọ mọ́tò yìí with uh, registration number rg seven three three triple eight so àwa tí a bá ní mọ́tò ní rg seven three three triple eight àwa tí a bá ní mọ́tò yẹn wọ́n ní káwá ní ojú ọ̀nà náà so àwa tí a bá mọ àwọn tí wọ́n lè ṣerú àwọn nǹkan àwọn yẹn ń ṣe dáadáa sọ̀rọ̀ tá a mọ̀ tán lè ṣe àdébùkátà sí sọ̀rọ̀ bá ti parí prógámù sí ni àgbàmọ́ àti òní sọ̀tẹ́tọ̀ wá ti parí àtòkọ̀ sí ni bọ̀lí ìbáyẹ̀sẹ̀ àlekọ̀ sí ọ̀tá láti lọ sínú àdìlọ sí ọ̀ká tó padà wá sí ibi ìbáyẹ̀ ọ̀sáwọn nǹkan yẹn ètò tí kò rọrùn ni sọ abẹ́ ọlọ́pàá lè pẹ̀lú akọ́lọ̀ fi oṣè ní rọrùn àwọn tí ọlọ́pàá fún ní agbára yẹn abá àwọn ẹ̀fẹ́ lè ṣerú ẹ̀ gbogbo nǹkan tí a bá ṣe nílànà tọ́lọ́hùn ọlọ́pàá láàmà wọ́n lọ́wọ́ ìtàgbòrò láha yẹn dúró fún pọ̀lìtà bí àti dáàmọ́kọ̀ tọ́lọ́run ti ẹbá rẹ̀ ẹ̀sìn ọlọ́run lọ́wọ́ ọlọ́run yóò rìn lọ́wọ́ ìyẹn nìkan kọ́ ò ọlọ́run á fi ẹsẹ̀ yín rinlẹ̀ lójú ọ̀sẹ̀ tí ọlọ́run ti ó ràn wá lọ́wọ́ kó lè fẹ́ ẹsẹ̀ wa tó yẹ jẹ́ ànáfẹ́ta the last ní time tí a pe àṣẹ àbúrò bá lò wá àwọn kó àwọn tíra kan wá tó sọ̀rọ̀ nípa àṣìmọ́ọ̀lá tó sọ̀rọ̀ nípa àwọn orúkọ báwo ni èèyàn ti máa ń lo orúkọ ọlọ́run ní ìlànà súnà nílànà súnà tí a fi máa bí ọlọ́run wọ́n kó wá tàwátà àbáwá ní tàbáwátà àbáríra tíra ẹ̀ sí ìjẹ́kù ṣe kọmọdé unit níjọ́ta tó wọ́n wá wọ́n wá ń sàlàyé nípa àṣìṣe táwọn èèyàn máa ń ṣe nípa orúkọ ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí àwọn àfáà sọ ní ẹ̀ka so wọ́n ní wọ́n wá fún àwọn èèyàn ní yálà tí nǹkan máa fà á yálẹ̀tìbì yálẹ̀tìbì ẹni tó bá jàrí kan yálẹ̀tìbì náà sọ olóbádi yálẹ̀tìbì yálẹ̀tìbì ọ̀rọ̀ wà dáa ẹ̀ṣẹ́ ìgbọ́n gẹ̀ẹ́sọ sọ ma so ọ̀nà táàmà ní pé orúkọ ọlọ́run kọ́ nìyẹn so àwọn wá sàlàyé ọ̀nà owó ọlọ́run bá láàrin pé pàdé láì àtìmá olùkọ́sìnà bá jẹ́ ó bí ha ọlọ́run ní pé èmi mo di orúkọ ọlọ́run tó dáa jùlọ ẹbí pè mí sọ̀nà táwa fi pe ọlọ́run nílànà ti súnà yẹn tí wọ́n sàrà ìsinú síra ìsáwá táà bá síra tàbá yìí tó káàtà sí òkú ọlọ́run one thousand ni wọ́n sábà kọ́pì òkè ọlọ́run aláàtì yóò fi àgbàrúkà sí náà níparí àwọn tí so àwọn tí a bá ní ìbéèrè kí a náwọ́ ìṣàlá lọ́dọ̀ àwọn obìnrin ẹ kí a kọrọ̀nsẹ́ ìṣàlá náà nọ́mbà ní òmúfẹ́ fún ní number ní nọ́mbà 1 nọ́mbà 2 ok sorry ìrẹ̀pẹ́sẹ̀ gajùwà bí ẹ̀dá bí ẹ̀sẹ̀ nọ́mbà 1 pẹ̀lú nọ́mbà 2 number three, then number four, inshallah. Now, first of all, okay, uh, the story about Adam and Eve, as narrated by our lecturer, seems like the biblical version of it. What we read is the refusal of the Satan to bow down for Adam, and that caused the expulsion of Satan from heaven and goes on like that. Can you help us, our guest lecturer, for the standing reference of the narration that he gave. Wọ́n ní ìròyìn nípa ọ̀rọ̀ eh, ànẹ́bì Adam àti ìyálà wa gẹ́gẹ́ bí olùkọ́ wa bí wọ́n ti sọ. Wọ́n ní ó fẹ́rẹ̀ dà bí Báìbù náà ti sọ. Wọ́n ní pé ń tí a kà, ó ní pé Satan ó kàn láti tẹríba fún Adam and iye ni ó kọ́ sí Adam ló fà tí Adam fi kúrò ní àbí tí ṣe tọ́rù tó fi kúrò ní ẹ̀bùn so wọ́n ní torí yẹn olùbá yẹn نعم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد oníbèrè wa ọlọ́mọ́sà bá wa sọ wọ́n ní ẹ̀sán lórí tí ó sì bá wa mọ́ṣẹ́ ìgbà náà dúró ní ojú ọ̀nà ìsìláàmù àkọ́kọ́ ẹ̀dí pọ́pọ́ yẹ ti ṣubú àkàn ó lè fẹ́ tèkì ṣẹ́jú márùn-ún ó ní pé tá a bá gbọ́ ìtàn kan nínú Islam bóyá lẹ́nu àlfà nínú Islam àbí nínú sunna àbí nínú al-Qur'an awárí tó jọ mọ́ ebéèrè náà kà fún wa àwọn ìtàn nínú Islam ọ̀nà táà ti mọ́ ń gbà ó pọ̀ àwọn àtàkàn bẹ alukur'an ló ń darí jẹ àwọn àtàkàn sì ń bẹ súnà lẹ́wà Muhammad sallallahu alaihi wasallam ló ń darí jẹ àwọn àtàkàn wá bẹ al-Isra'iliyya àwọn tó ṣe pé ọ̀dọ̀ àwọn Banu Isra'ila tí wọ́n láwọn jòkó ti bíbélì tí wọ́n fi rọ́kúnnú bíbélì àwọn ni wọ́n gbérù yóò kalẹ̀ ẹrú yìí ń gbà mí náà wà bá nínú tíra Islam a máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé àwọn àlùfáà wa nínú Islam wọ́n ti ṣiṣẹ́ débi pé wọ́n yan nàna rú àwọn àtàn tó quran àyè máa ń pẹ̀lú ẹ̀ máa ń pẹ́ ní ọ̀rọ̀ àwọn ìṣòro ò ti wà nínú àwọn kọ́sọ̀sọ̀ Al-Qur'an àwọn kírísọ̀sọ̀ kò à ó ti wà ní àwọn ìtàn tálùkùránì parọ̀ ìtàlùkùránì làwà pè irú ilé ìtawà sọ pa wa Adam alayhisalatu salam àdìyàláwà Hawa alùkùránì ló náà lẹ́sẹ̀ bá ti níṣẹ́ ìtàlù tàn wọ́n pé ó pe jí wọn níṣẹ́ jẹ́lọ́sọ̀lùkọ́lù wà múlùkọ́lá ayébùlà a rí pé orúkọ méjèèjì tó pé ìtàlù náà lẹ́sẹ̀ fún wa alùkùránì so kò sí tó kàn wá mọ́ pé báìbù náà mọ̀ sọ tó jọ mọ́ bẹ́ẹ̀ kò kàn wá mọ́ so tí báyìí bá sọ mọ́ tó jọ wọ́n bẹ́ẹ̀ àwọn ò níbi bíbélì mọ́ kí náà níbi jọmọ́ alukùránì ti sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì káfíwá yẹjú ṣubú àkan tálùkùránì bá pàtàn káfíwá bá nu bíbélì mọ́ gbára lé sínú bíbélì ẹ̀ o ẹwọ́n tó wọ́n gbára lé jọmọ́ torí ọ̀pọ̀lọpọ̀ sínú bíbélì òun tán bá yọ kúrò wọ́n fi kún ṣe pé táwọn ìjọ rẹ̀ máa ń ṣe ni kọkùnrin ó máa bọ́kùnrin lò pọ̀ tálùkùrá ni ìtorí ẹ̀ ṣẹ̀kìlì wọn tọ́lọ́ ń tẹ̀torí ẹ̀ pa wọn. ó wá dásìkò kan àtẹ́gbà lóòtú alẹ́ ìṣọ́lá tòṣọ́lá níjọ táwọn màláìkà fẹ́ pa wọn run àwọn adéwà bá àwọn màláìkà nìgbé ìwọ ọkùnrin náà wá kí lóòtú ó rìlíìsì wọn báwọn èyí olóhùn lè rìlíìsì wọn àwọn àlejò tó wọn àwọn ọmọ mi obìnrin rẹ̀ fẹ́ wọn àwọn àdéhùn àgbájọ tẹ́rí bí alùkùránì ti narí ètò ọ̀rọ̀ lútù lọ gẹ́lẹ́bẹ̀ẹ́ ní ṣe ń bẹnu ibèlì àmọ́bọ ní òtù wá yàtọ̀ ibi alùkùránì mọ́ ń sábà sọ́tàn lútù dé wa ó níbi tó ti pa wọn rùn àyíbẹ̀kọ́ kí ló padà ṣẹlẹ̀ sáwọn ọmọbìnrin lútù ń jẹ́ àmọ́ bá ń alùkùránì tẹ̀bá jẹ́nu bíbélì bíbélì wà gbọ̀fọ́dà ìbẹ̀rì láwọn ọmọbìnrin lútù ń gbà ọlọ́run ti pàlú rẹ̀ jẹ́ bàbá wọn àtàwọn kọ̀ọ̀kan tọ́gbà àwọn àjọ ń bára wọn nínú gbó bíbélì nígbò wá dá àkókò kan ìjóbìnrin wá gbé àwọn ọmọ ànábì lóṣù kò sọ́kùnrin tí ó fi àwọn àwọn náà sì fẹ́ máa dùn kí ní yìí aláwọn ọmọ òṣè wọ́n ní méjì àwọn fún bàbá wọn lọ́tí wáìnì mú ìgbọ́n fún bàbá lọ́tí wáìnì mú ìyẹ́ ẹ̀gbọ́n ló kọ́kọ́ ti bẹ́ẹ̀ bàbá wá sùn nígbà bàbá sùn ó bá rí bù bàbá rẹ̀ ní wọ́n ń sọ fún kejì pé àà ah, kí ni kí mo ṣe pẹ̀lú dájú lánàá ò ní agbára ìrìnà ni ẹ̀ eh, àà ah, kí ni mo máa ń dùn òyìn máa ń dùn àwọn ah, ìdágbà náà aláburò náà òun náà bá tún fún bàbá lọ sí wáìnì mu bàbá tó mu tí yóò kò máa kí ṣe mọ́ èyí bàbá ti wó lulẹ̀ òun náà tó rẹ́ fún bàbá wọn ìjẹ́bàánu bíbélì nù

ìkan nínú reference àrí nusratun àrọ̀ Quran chapter 7 Quran chapter 7 so láti verse 19 to kama um, kálọ̀ ẹ máa kálọ̀ ibi tó bá hẹ́ẹ̀ ó díwà ní kama nusratun àrọ̀ báta kama nusratun àrọ̀ ó wà ní nusratun bákọ́rà náà so a rí àwọn nǹkan ẹ̀ ń ṣàdá ọ̀ kí ọlọ́pìn yóò ṣe ní ìrọ̀rùn wa ní ìzápọ̀lọpẹ̀ láti náà eh, kádó ka ilé tó wà nígbà yìí nàbà tí ìṣàlá náà alaikum assalam okay a ní ìjẹ́ ṣọ́bìnrin lè ṣe dreadlock ìyẹn ò ní pé kó lọ́ọ̀kì irun rẹ̀ kó sí kókó tó ṣe pé kò ní máa ní bùkátà àti máa dirun yẹn mọ́ ní gbogbo ìgbà ìjọbìnrin lè ṣe bẹ́ẹ̀ àwọn àlùfáà ní Islam wọ́n ti sọ́ọ̀sì ọ̀rọ̀ yìí wọ́n sì máa wọn nǹkan táwọn ẹlòmíì rò tàbí ní kóbìnrin mọ́ sí bẹ́ẹ̀ wá àmọ́ gbogbo lálàáfíà níbẹ̀ wọ́n ní àwọn òòṣà kan ni wọ́n máa ń dirú báyìí fún láwọn ìlú kan bóyá lọ́dọ̀ àwọn Ibrahimiya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ ètò lálàáfíà ni pé báwọn òòṣà ní bá jẹ́ ṣe bẹ́ẹ̀ wọ́n lè dirun ní nìfóòṣà kò túmọ̀ sí pé tẹ́lòmí ìbáwá ti wẹ́ ó fi ṣe òṣà àwọn àlfà wa ní wallahu a'lam ìtò lékè ní pé kò sí láìfí mẹ́ tóbìnrin bá wo kó mọ̀mọ̀ sí wàhálà àlọ́ǹdìrìn àwọn agbébájẹ̀ kò sí wọ́n nígbà tí láwọn kan lè máa sọ pé ẹ òṣà kan máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n ní gbogbo ọjọ́ tó bìnrin mùsùlùmí ó bá ṣe mọ́sí ojú lásìkò tá a tún wá wà yìí ẹni fáwọn ọmọ oníjàkújàkú náà àwọn náà máa ń ṣe bẹ́ẹ̀ títí ẹ tó bá ṣe o gbọ́dọ̀ jọ tìrú wọn kí tí ó kàn dúró nípò pé wàhálà àwọn ọmọ lọ rí wẹ́ tí ó bá ṣe wọn àwọn ìyàwó wa tẹ̀ mọ́ ní pọ́blẹ́mù nìkan torí wọn nílé ìbọ́ta lọ rí nínú náà lè wọlé wá bá wọn yìí yóò bá kẹ́lómi lóun fẹ́ ṣe wọn ní dreadlock so tí ò bá ti ṣe tí ò bá ti jọ tàwọn ọmọ ta tí ó sì jọ tolóta kò sí nǹkan tí ó lè mẹ ọlọ́run àlọ́. Uh, akọ̀rọ̀mọ̀kànlá báwo ni a ti wá fẹ́ ma ilé ìtòtò ti olóòsà ti fi ìgbà olóòsà. well uh, èmi ti rẹ́ nìkan tó ṣe rí tí ó sì tẹ́ bá sì rí ẹ sì máa rí nílùú ọmọlúwàbí bẹ́ẹ̀ bá rí ẹ rí ní kí ni ìwọ ọmọlúwàbí tàbá ti lọ ń gbòrò náà yìí táwọn ọmọ gbòrò máa ń ṣe gbogbo a máa ń rí yìí dáadáa ẹ sì tẹ́ ẹ kò ṣòro dámọ̀ tọ́mọ gbòrò bá ti ṣe tiẹ̀ yóò ṣe ní kejì gbòrò tọmọlúwàbí bá ṣe kí ẹ̀ aláìjẹ́ bá rí ẹ̀ bódà ilé ojú yóò ní ètè lọ bí wọ́n ṣe fẹ́ lọ torí ìṣe tóun ló ti pàṣẹ ara rẹ̀ òyìn kò ní ní kó mọ̀ lè lo scarf kò ní ní kó mọ̀ lè ṣàwọn nǹkan kọ̀ọ̀kan rẹ̀ pé ángẹ̀ wà ló ti ẹgbẹ́ yòówà ọmọ wa rí. èyí táwa wí yìí àlàyé àwọn àlùfáà ni o kìí ṣe àlàyé àtọ̀dọ̀ tèmi. mo ṣẹ̀fẹ́ fi nǹkan kan fún mi ìṣàlà mo ní tí ó bá jẹ́ pé ó bá rinlẹ̀ lóòdùdó pé àwọn olóòsà máa ń ṣe bẹ́ẹ̀ tí a jẹ̀mọ̀ tí wọ́n máa ń ṣe ṣé ìmọ̀ wa pé àmọ̀kọ́ máa ń ṣe yẹn ṣé kò ní tó fún wa láti sá fún un tí a bá wo ọ̀rọ̀ ànẹ́bì sọ̀rọ̀ lọ́wọ́ alẹ́ ìwọ̀sẹ́lẹ̀ náà tí arákùnrin kan wá bá pé òun fẹ́ lọ ayẹran ní ibì kan tó ṣọlá bí lọ pé ibi bá ní pẹran yẹn ṣe àwọn olóòsà ń pẹran níbẹ̀ tẹ́lẹ̀ tó ní rárá ǹjẹ́ wọ́n ní ọdún kankan máa ń ṣe níbẹ̀ tẹ́lẹ̀ rárá máa ní ní kó gbọ́ ààrẹ yìí ọlá ìpé mọ̀kúnmà àdíṣe ni pé tó bá jẹ́ pé àwọn olóòṣà bí àwọn olóòṣà bá ń fẹ́ràn níbẹ̀ tẹ́lẹ̀ àbí wọ́n bá ṣe gẹ́gẹ́ tó jọ mọ́ ọdún wọn níbẹ̀ tẹ́lẹ̀ àlẹ́bí máa pọ̀ ni tó tàbá rí nǹkan tó fi rìnlẹ̀ fún apé nǹkan yìí ṣé òní bọ́ sí ṣùgbọ́n tàbá ń bọ́ sí ṣubú àṣẹ kò ní dá fún akáṣọ ìsìnkúrá à ká mára níbi nǹkan tí a ní àmàdájú ní orí tẹ̀yẹ nígbà tó jẹ́ pé kò ń ṣe ọ̀nà yẹn a ní ọ̀tá létí sí ìta ìpè tó ṣe yẹ tó kò ní dáká sá fún nǹkan yìí nígbà tó bá jẹ́ pé ṣubú wa wà bẹ̀rẹ̀ lọ́wọ́ àlọ́. ẹ̀dá àkùnrin náà pé ọlọ́run jẹ́ ẹgbẹ́ fún ọlọ́run náà tó bá ń ṣàdékù dáadáa sí i náà. àwọn àlùfáà wọ́n gbé ọ̀rọ̀ iye wò dé lẹ́wù yìí délẹ́gùn pé sáà ní fọ́ọ̀lù títí mọ́ńtà ṣáfà àjọkọ́ ní ọ̀hún wa nínú ọ̀hún. àmọ́nù mi dùn pé tí àwọn àlùfáà mi ti fi olẹ́yìn wa bá ń kóòtù ní ọ̀hádé sí i. ó ní pé ìmọ̀jọ kẹfẹ́ yìí nǹkan kan dé ó ní dọ́bìt. dọ́bìt yẹn ni pé tí kẹfẹ́ yìí bá ń ṣe nǹkan kò túmọ̀ sí báwa náà lè ṣe wẹ́ ẹ̀. èyí tí kẹfẹ́ yìí ṣe tá a ṣe tá a jọ wọ́n ó ní tó bá ṣe pé wọ́n ń ṣe láti fi ṣe ẹ̀sìn wọn wọ́n ń ṣe láti fi ṣe ẹ̀sìn wọn lápòjúwe nísìnyí gbogbo ara mọ́ ṣé sùtánà àti kí náà ń paṣọ àwọn tẹ̀lé wọn tí àwọn tẹ̀lé bá wọ aṣọ tó mọ́ ń wọ̀ kí náà bí ń ṣe jọmọ́ yúnífọ́ọ̀mù ẹ̀sìn wọn ni mùsùlùmí tó bá wọrú ẹ̀ kí ló wọ̀ aṣọ tèbèrè ó ti múra bí wọn òun náà ti di torí pé nǹkan yẹn kí náà fi ń ṣe wọ́n fi ń tẹ́sì ká wọ kóòtù ká dé táì ǹjẹ́ múra ìsìláàmù ni ìmúra àwọn owó ní àwọn gẹ̀rẹ̀bí tí wọ́n ṣe ìsìláàmù ṣé mùsùlùmí lè wọ kóòtù kó dé táì àbí ò lè wọ́ ó lè wọ́ tẹ́mọ̀dí ìdíjẹ́ ìdí gbà láàyè kó wọ ni pé àwọn tó àwọn tí wọ́n ń ṣe dreadlock ń jọ náà àwọn kan sọ ni pé òṣàlú yẹn wọ́n rí pé wọ́n ṣe dreadlock sórí ẹ̀ kìí ṣe pé gbogbo àwọn obìnrin àwọn ẹni tán máa ń bọ òṣà yìí ìlànà wọn fi bọ òṣà ó ní kán máa ṣe dreadlock ìdí nìyẹn ló fi jẹ́ pé a ní mú bá ń pé ó ti jọ àwọn kìbìrì ẹwà nẹ́bí sọ̀lá àṣọlá ọkùnrin tó lọ pẹ̀lú ẹ̀mẹ́ ẹni bá nẹ́bí bí pé ṣé kò ṣe pé wọ́n ti mú bẹ̀yẹn ní ìdí ìtumọ̀ ìdí ni pé gbogbo ẹran tí wọ́n bá pa máa bá sí ìdí ààyè yẹn wọ́n sì ṣe kínú wọ́n sì fẹ́ràn ó ní a kìí ṣe bẹ́ẹ̀ o ẹnibọ̀dí fúrí láti pa ẹran ni anábì ti gbà láàyè pé wọ́n náà lè ṣe kínú kò lè pa eléyìí àwọn díẹ̀ tí mo tó lè fi kọ́ ọlọ́wọ́ sàlẹ̀ kọ́ dáadáa àwọn mọ̀ṣáàkù wá pọ̀ lẹ́wọ̀ àìbá mọ́ zakara fi mọ̀ dáadáa ẹ̀dàkùn alẹ́ ìlú àmọ́nà العلم amánà عليكم السلام. Sábà ń ṣe ṣùjú. Ìdókòwò àjọ bẹ́ẹ̀ ó ní nípa ọ̀rọ̀ Jánàbà. Ṣé ẹni tí ó bá ní Jánàbà lára? gẹ́gẹ́ bí pé àdìsí ara ẹja àdìsí ara ẹja ni àìdọ̀là tó máa rẹ̀ sí ìṣe láti lè fi ìlànà ìdíjú ní àyè ìfẹ́ wọn. káyọ̀ wá pé pé ní àyè tó o fi ọkùnrin náà ló nàbà ní dáná bà lára tó kò jẹ́ tó fún láti wọ̀ kódà ó ti di mẹ́ta láwọn ló láti wá rántí mẹ́tẹ̀ẹ̀ta kí náà kọ́kọ́ alákọ̀ọ́kọ́ ni obìnrin tí ó wọ sọ́ọ̀sì. ǹjẹ́ obìnrin gbọ́dọ̀ wọ sọ́ọ̀sì kó tó kírun ọláwù àlám èyí táwọn tó pọ̀ jù ní àwọn àlùfáà sọ kìí ṣe bí ṣọ́ọ̀kì náà gbé lọ àmọ́ yìí tó jẹ́sìn fóbìnrin ni pé ó gbọ́dọ̀ borí ẹ̀ láti èékánná orí rẹ̀ débi gbogbo tó jẹ́ ẹsẹ̀ rẹ̀ ṣe pé aṣọ tán ní kóbìnrin ó wọ̀ bóun náà ti ní kó wí ó sì gbàgàdà ó tún wá gùn ẹni pé tọ́ṣọ obìnrin bá gùn tó dẹ̀ ṣe gbàgàdà yóò bo gbogbo ẹsẹ̀ àbí òní bo gbogbo ẹsẹ̀ ǹjẹ́ yóò ní ìṣọ́ọ̀sì mọ́ so sọ́ọ̀sì gangan kọ́ lọ́rọ̀ tọ́lọ́bìnrin lè wọ sọ́ọ̀sì tí ó sì wà nípò ẹni tó wà ń hù ṣe mú jùwá tóbìnrin bá wọ aṣọ tó dé kí ló gọ̀yà yìí olúgun ẹ bí mo ti wọ́ tèmi yìí ìmọ̀ bí ẹ̀rẹ́sẹ̀ mi ṣe ẹgbẹ́ tó kò tó ní gbọ́nà wà àárín ojúgun kí mo fi gbé yòókù yìí sọ́ọ̀sì obìnrin tó bá ṣe báyìí kírun tó aṣọ débì tí ṣọ́ọ̀tì wá wà ní gbogbo ẹsẹ̀ rẹ̀ báyìí jọmọ́ irú obìnrin bẹ́ẹ̀ kò ní mọ̀ torí ṣọ́ọ̀tì tó fi bóyìí ó ti lẹ̀ mọ́ bí ẹsẹ̀ yìí bó dẹ̀ ṣe lẹ̀ mọ́ yẹn ó ti gbé ṣépù ẹsẹ̀ jáde irú obìnrin bẹ́ẹ̀ wà ní so tó bá kírun báyìí kò ní kínú kò ní o takumọ́tò ń rojọ́ pé bàtà mi kan rí wákan o ẹ̀wọ́n bínú àlàyé ni mo gbé sókè tán tó rántí pé ó wà ní bàtà mi pọ́n àbójúdú alákòóso àtẹnukọ̀kọ́ wa alákòólè hàn so sọ́ọ̀tì yẹn gangan kọ́ ni kókó ni kó bèrè ó bo gbogbo ara rẹ̀ amáàlì Imam Abu Hanifa alayhi rahmatullah àwọn ní tó pọ̀ dandan ni kó bèrè ó bo gbogbo ara rẹ̀ bá ti wí wọn eh, ìyẹn ti ní kẹlẹ́ ẹ̀kan àwọn àlùfáà tán ni kó bo gbogbo ẹ̀ lókè wọ́n yọ nǹkan méjì lẹ̀ fẹ́ẹ̀sì báyìí àti bó ọ̀wọ́ débi ọrùn Abu Hanifa wá ní àwọn gìrìgísẹ̀ náà ó ṣe kí ni ó gbọ̀bẹ̀ pẹ́sí gìrìgísẹ̀ bá ń sílẹ̀ àwọn òkú bá èrò obìnrin jẹ́ àmọ́ ìtò lóṣè ní pé gbogbo ara látòkè sílẹ̀ dẹ́sẹ̀ oníkóbìnrin gbò àyàfi ojú àti tóbìnrin tí bá dẹ́bí táwọn ọkùnrin wà tó fẹ́ kírun yóò bójú rẹ̀ náà yóò sì gbòòrò ọwọ́ rẹ̀ ní abẹ́ pẹ́sẹ̀ yẹn náà wọ́n béèrè pé obìnrin tó ní tó ní but àdìsí yẹ àdìsí haidọ̀ tàbí haidọ̀ ní tẹ́lẹ̀kejì ẹ̀gẹ́gẹ́ jẹ́nàbà ló ní lára ẹ̀ àwọn wá ní tó ní jẹ́nàbà náà ní ọkùnrin náà wá lè lù kó náà fi wọnú ah, ọlọ́run sàlẹ̀kùnrin fún wa àkọ́kọ́ ni pé kí oníjẹ́nàbà kó wọnú mọ́sálásí àwọn àlùfáà sọ tó pọ̀ pa rẹ̀ alam pẹ̀lú bí apá inú wọn ti lọ lẹ́nu wádìí díẹ̀ tọ́lọ̀ ní àríṣe ó ní pé kò sí láì sí kò ní jẹ́nàbà kó wọ mọ́sálásí àmọ́ kó má dùn mẹ́ tó náà bá ní hájà kan sí kejì tó fẹ́ gbọ́ kó wọ mọ́sálásí kó gbọ́ hájà rẹ̀ kó sì jẹ́jẹ́ nù kó jáde wallahu alam. ẹlẹ́kẹta. Aha, ìjẹ́ ní wà lórí sùjúd, ó wá gẹ́ ṣàdúrà nígbàrá láà náà bí lásìkò táà súnmọ́ lọ́wọ́ bá jù, ìgbà tá bá ń bẹ ní ìforí kanlẹ̀. Wọ́n ní jẹ́ àlè máa fi rọ́bà náà fi rán bí dùn ìyá Hassanẹ̀ kan ṣàdúrà ni Mọ̀nàkáì. Bẹ́ẹ̀ ni Mọ̀nàkáì. Àwọn àlùfáà sàlàyé rẹ̀. A lè wá rò pé ṣe bá nẹ́bì ní ká mọ́ ka Alukùránì wọ́n ní ìforíkanlẹ̀ tá a wà ní àdúrà la fẹ́ ṣe kìí ti bá a fẹ́ ka òkùnkùn hàn kí n tó lè mọ́ bà láti iná di èwọ́ ń bẹ̀ ní ká nípa níyàn tá a fi ń ké làníyàn máa ń ké Al-Qur'an àbúbájẹ́ pàníyàn à ń ṣàdúrà ká lo àdúrà tó wá ní Al-Qur'an ní ìgan ló dáa ju ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà mi lọ wọ́n máa wà nínú ọdún pé kó lè pa máa lọ sí nàmbà 3 láti bá wà ìṣàlá ẹnìkan bèèrè pé is group àtàlátú allowed on Sunday without wearing white garment ṣé ká lọ sí àtàlátú aláṣepapọ̀ ní ọjọ́ Sunday ṣé ìgbàláyé wà fún kódà tààbà wọ aṣọ tuntun ọlọ́mọ́ta fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ìmọ̀lù àtàlátì ìjọ sunday sunday kò lákọọ́lẹ̀ látọ̀dọ̀ àlẹ́gbẹ̀wá Muhammad sallallahu alayhi wa sallam tó wá yẹ kóbìnrin mùsùlùmí ó máa lọ bódà bọ́n bá dá sọ funfun fún wọn kò yẹ o kò ṣe kí la fi jọ náà kò yẹ torí àwọn ìjòkó àtàlátì yìí ìjòkó àgbélẹ̀rọ ni ìjòkó àdáadáalẹ̀ ni kò lákọ̀ọ́sílẹ̀ àwọn anábì náà kọ́ àwọn obìnrin jọ alàlàkọ̀kọ́ wọ́n dàrú àwọn obìnrin tó wá bá nẹ́bí gbólóòtọ́ lórí àtàlámùkọ́ náà wá béèrè fún ánìrì ànẹ́bí àwọn ọkùnrin wá wọ́n lọ́pọ̀ sí méjì jù wá lọ ìwọ́n wọn lẹ́jọ́ ń tòkó mọ́sálásí wọn rẹ̀ kọ́kọ́ ìwọ́n wọn lẹ́jọ́ ń lọ́rin àjò wọn rẹ̀ kọ́kọ́ ìwọ́n wọn lẹ́jọ́ ń jòkó wọn rí ṣeúké tí ẹ̀fáwa náà lọ́jọ́ ẹ̀yọ̀ kan àwa náà fẹ́ jòkó pẹ̀lú ìlànàbí kọ́ wá kọ́ wa nínú tọ́lọ́wọ́ ọba kọ́ tí ò yé àwa anábì sì lọ́jọ́ kan lẹ̀ ọjọ́ kan náà jòkó ọjọ́ kan ni kìí ṣe pọ́jọ́ kan lọ́sẹ̀ ìjòkó lè wáyé wọ́n sì bèèrè tí ò yé wọn anábì sì kọ́ wọn tọ́ bàbá rẹ̀ ń gbọ́wọ́ lẹ́jọ́ jòkó lẹ̀ pé ẹ̀yin obìnrin ẹ̀ máa wá jọ sunday sunday àfẹ́ máa kọ́ra wa ní ẹ̀kọ́ ẹ̀sìn eléyìí ò ní láìpẹ́ eléyìí ò ní kí ni jọmọ́ tó àwọn alfáà míì láwọn májẹ̀mú kan pé káwọn obìnrin wà ní wọn ni àmọ́ àwọn eléyìí jẹ́ wá kẹ́kọ̀ọ́ ni kájẹ̀ lu àwọn májẹ̀mú tó dé àwọn alfáà wá gbá àwọn májẹ̀mú lẹ̀ gbogbo amájẹ̀mú yìí wọ́n sì nídìí inú amájẹ̀mú tó gbélẹ̀ wọ́n ní ẹni tí ó bá mọ kọ́ àwọn obìnrin báyìí gàgá gbọ́dọ̀ mọ bẹ láàrin òun àti wọn kìí ṣe pé wàá jọ kọjú síra yín báyìí tẹ́jọ máa rẹ́rìn-ín mo jẹ́ mo jẹ́ tẹ́mọ́ tó bá tọ́ fi gbérú ẹ̀ kalẹ̀ ó ní pé kí nǹkan ní ìlú má máa ṣẹlẹ̀ kódà ìkan náà wà lùfáà ṣékùnà làgbára ní ọ̀hìn ọ̀wọ́ àwọn tó wá ní àgbàlagbà ara fi sọ̀rọ̀ mo fẹ́ ṣe bí àwọn àgbàlagbà wọn ni ọ̀ ani wa an ya kuna ṣeikhan faniyan misili ani kó tó ti darúgbó jòkú jòkú bí ìtàwọn báyìí tí ò nílé rò kankan bóbìnrin tí gbogbo arálẹ̀ gan kò lágbára sí èdè kankan gan àwọn tó fi yóò kọ àmọ́ èyí tó fi kún náà kò lè dáná wọ́n lẹ́kùnlẹ̀ hàn bá bá ti ẹ̀gbẹ́jòkó lẹ́ẹ̀ ìjòkó ẹ̀kọ́ ni ó jẹ́ yóò tún wá jọ́nà tí ó gbà wá ọ̀nà tí ò ní sí àṣẹ́sì fún wa láti lè mọ wọlé pé àá ìyálágbájá fi á múra báyìí lè lò nínú àdánwò tó wá kàn wá ni pé ìjòkó àsàlátù ìjòkó ẹ̀ kọ́kọ́ ṣáwọn mígbà táwọn alùfún náà ti ń wíkí ní ìyàwó náà ti ń gbọ́gbọ́n sọ ní tí wọ́n ti ń kọ́ra wọn tó níṣe wọn ó dàwọn alásàlátù ti ń ti wò níwọ̀n fúnra wọn níṣe ní ẹgbẹ́ ní kéèké wú ní ká mọ́ kọ́ra wa wá fi kún tọ́ iná àdánwò bẹ̀ wá ni pé lẹ́yìn pé wọ́n gbé lẹ̀ tó jágbé lẹ̀rọ yìí lẹ́yìn pé ń kóra wọn jọ yìí báwo obìnrin ó bá wa múra lọ sásàlátù ìnà ìlà ilẹ̀ ìjọba ìjọba wọ́n múra tanyanya yóò kó sí gbogbo ẹ̀ lórí ẹ̀rọ pé àá ah, tẹ́bí ah, anábì lẹ́bẹ̀ lọ rẹ̀ ṣe ẹ̀ ń wọ́kọ́ lọ́bẹ̀ ní wọ́n kó sí gbogbo ẹ̀ tí wọ́n múra tí wọ́n kó lọ́fíńdà sára tí wọ́n wà dáadáa látú nígbà tí jó ìwá bẹ̀rẹ̀ àbá bí ti ń fi iwájú jó ní ń fi ẹ̀yìn jó ìwà àfáà tọ́lọ́ ìdarí wọn mọ́ tara rẹ̀ ọkùnrin yóò.

àgbọ̀rọ̀ wọ́ ṣòkòtò àgbọ̀rọ̀ báwọn láti máa gbádùn ọ̀sán látù àà tẹ́bẹ́nu lọ́rẹ́ ìjàgbọ̀ látù bá dánjú nígbà tí kí o ṣe mẹ́ tẹ́rí pé nǹkan mí ìdíjẹ́ àbí òdé nínú aburú àtàlátù ọ̀hún wá ní jẹ́jùmọ̀ pé kèé ṣe tọ́lọ́run àtàlátù ànábì ṣe wá gbogbo tó wà wọn gbogbo òjò alásàlátù ló wá ní pẹ̀lú ẹ̀wù tẹ́nìkan bá dá sàlátù lẹ̀lẹ́ kò lè yìn òun náà mọ̀ dùn kóhun sáré ní ìyàmú ìyí ah, táwọn nasa ti ṣe ètò tí kálukú yóò mọ́ lọ rí rà àmọ́ kọ̀líbù ò nílò ti bàídù náà nílò ti wásàtù kálukú ó ta ni táà níléèwé ọgbọ ẹ̀sùn ṣe aṣáájú torí àwọn tọ́rọ kọ́bọ̀ kan náà yóò tún máa business strategy ní ọlọ́pùlà wa gbogbo àwọn tó ń ṣe ẹ̀dá kan ẹ convert ìjòkó yẹn sí ìjòkó ìdánilẹ́kọ̀ọ́ kódẹ̀ wà ní ọ̀nà tí Islam ní ká fi kọ́ obìnrin lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kó tí àwọn èèyàn látàlátù fáìmọye ọdún òkú ọ̀wà kú ẹ̀ alátàlátù kó wà wẹ̀ àtẹ́wò ìdílé o وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين الله اعلم Àṣùgbọ́n ni wò. Ahmad bin Sọ. Last one ẹni yẹn bọ́ ẹni yìí bó tẹ̀lé tó question yìí àti answer tẹ̀lé bọ̀ kí n kà. Àti fẹ́ni tí ó kọ́ kó lè mọ̀ pé á ń bá question yẹn. Òde what is Islamic view on death law for women? My fear is if they tell of death visit me, will be dressed on my head. We like to raised on the day of resurrection will be there ìtumọ̀ ni pé kí ni ìdájọ́ tí ẹ̀sìn sọ nípa ìdí orí tí wọ́n sọ lẹ́ẹ̀kan yẹn death blood fún obìnrin ẹni wá ní pé ìfáyà o ní pé tí mọ̀lẹ́ka kú bá dé ló ní pé irú ló wà ní orí òun ṣé wọ́n ti máa gbé ìdìde lọ́jọ́ pé nàìjíríà pẹ̀lú irú òun ní orí náà nìyẹn wọ́n ti dáhùn ìbéèrè. gbóró nǹkan gbóró nǹkan ká máa wulẹ̀ lọ́jì nà. tó bá dijọ́ ìgbéjà àlùkìyàmọ̀ dreadlock kọ́ ni wọ́n fi gbé yín jáde. ẹni bá dán rí tó bá dijọ́ ìgbéjà àlùkìyàmọ̀ èyí wọ́n kún agbárí rẹ̀ jọ náà. o ní dreadlock irú òde kí ni ọ̀rọ̀ anẹ́bùwa Muhammadu olùmọ̀nà ó bá gbé wa dé jọ ìgbéjà àlùkìyàmọ̀ òfàtàn òrọ̀tàn gúrùlá gúrùmà gúrùlá ní pé gbogbo ń ta àti dé lára wa gbogbo ó ṣe gbogbo ewu orí ó padà èékán padà so ẹ má bẹ̀rù yìí tó bá jẹ́ pé tó ní yìí ní o Allahu a'lam last one Okay, sir. Ọwọ́. Ẹlẹ́gbẹ̀ẹ́ ṣe ó wà ní tó ń dàtàbá sí ìrọ̀rùn rọ̀pọ̀. Tabaki wọn tán. Wọ́n ní bò ní Adémọ́mìká wa níbi Tashahud. Ẹnu pọ̀ púpọ̀ lórí ẹ̀ lọ́dọ̀ àwọn àlùfáà. Àmọ́ yìí tí mo ti rí táwọn àlùfáà wà kan tí wọ́n ṣàlàyé rẹ̀ rí ẹwú báyìí. Àwọn kọ́ atapakó wà yìí. A gbé sórí ìka tó ga jù wọ́n lọ, èyí ò ní ká taarin, a báyìí tẹ́rì àtàǹpàkò yóò wà níbo yóò wà níbi tààrin tátàǹpàkò bá ti wá wà níbi tààrin eléyìí wá wà dìnà báyìí ṣọ́yẹ̀ pé a bá dìnà báyìí bó láti máa wá ṣe Allahu a'lam ìtí kan náà alfa wá sálàyé ni pé àwọ̀rà máa wá mìí báyìí wọ́n sì láwọn ìkan náà àwọn ọmọ tó ṣe kàlùbá nínú alayhi rahmatullah àwọ̀rà máa mìí díẹ̀ díẹ̀ báyìí yóò mọ̀jọ bí ẹni lókè lọlẹ̀ ni bọ̀kọ̀ ní lókè lọlẹ̀ tán gbọ́nà rí báyìí kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ bá ń kọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ òní eléyìí láwọn àlùfáà kan gbà pé àmọ́ mi àwọn mínú wọn wọ́n ní kákan náà ni kámọ́sí kí ni kámọ́ mi àmọ́wọ̀láwọ̀ àwọn tán ní àmì òun fẹ́ jọ pé kí wọ́n súnmọ́lé àmọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ ni ó kàn máa ṣe bí ẹni lókè máa lọ kí ni máa lọlẹ̀ kìí tí ó máa ṣe báyìí ẹlòmí gbọ́n ti ṣe báyìí o ṣe la ilaha illallah ọmọ sára rẹ̀ ṣogbórú yíò kò ní àkọsílẹ̀ wallahu ta'ala ààrẹ ẹlẹ́ẹ̀kejì ìjà lè tẹ́wà tó à lẹ́yìn ìran ọ̀ràn yàn tí èyí bá ti ṣe gbogbo ẹ̀yìn ìran ọ̀ràn yàn kí ló tó fi rí báyìí àwọn àlùfáà mẹ́ta ò bẹ́ẹ̀ wọ́n ní àdúrà ṣíṣe ìsìláàmù tú wálẹ̀ pé anytime la lè ṣe àdúrà ṣokòbá àjẹ́yìn irun kò sí láì fi ká tẹ́wọ́ ká ṣàdúrà àkọọ́lẹ̀ sì ń bẹ pa lè tẹ́wọ́ àdúrà amáyí tí ó wá di nǹkan ní ìmọ̀ wa lọ́wọ́ ni pé béèyàn bá ti béèjì ẹ̀ pé gbogbo òun tóun bá ti kí òun gbọdọ̀ tẹ́wọ́ kóun ó sì máa ṣe àdúrà gbogbo ẹni bá ń ṣe ewé eléyìí èyí wọn lákọọ́lẹ̀ kó ló ti di bídá àmà lọ́wọ́ torí ọtí sọ́jà ara ṣẹ́ ẹ̀yìn irun nìyẹn pé gbogbo tá a bá ti ń kírun a gbọ́dọ̀ máa jẹ́ ọwọ́ àdúrà tọ́ ìkọ́tún wá ń bẹ́ tó náà tó ń gbẹ táwọn èèyàn máa ń ṣe àdádálẹ̀ ní o èyí ń gbajúmọ̀ lọ́dọ̀ àwọn ọmọ ìyá wa jàmá àtúntẹ̀lú àtàwọn míì nígbà bá kírun tán ó wá ṣe ìkábá yìí méjèèjì ọ̀ ní kí ìfẹ́ ẹ̀yìn ò samawati wàlhàrù ó ké yí rárá ké oún jẹ́jẹ̀ wá fẹ́ bí ẹ̀mẹ̀ta owó táwùdá pẹ́ pẹ́ pẹ́ ọba fẹ́ tán ó wà fọwọ́ nílé wọ́n fi lé jìró aláwọ̀ ń wà mọ́lẹ̀ sí èdè ojú àwọn adádálẹ̀ ní òwe kí lápéjọ máa àdìlẹ́bì kọlu rẹ̀kọ́mẹ́ntì ìlú rẹ̀ fún wa ó lè gbajúmọ̀ lọ́dọ̀ wọn صلى الله وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك إن الله لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. جزاكم الله خيرا.